dáa tó mọ̀. Ah! tóbi tóbi kí ló dé. Ah. káróòdù asún èwo ni èmi lára ló mú bá ń gbére kíní jàre. gbèmí ń pa ọmọ náà kí sìn wá. àbí tó bá yẹ pọ̀ gàdí lọ́fẹ́ dáná fún kò ní yá ni. ọ̀gá náà jẹ́ lẹ́ni wá dáná fáwọn láéláé. pẹ̀lẹ́kùsẹ́. ẹ̀kọ́ àìsè ṣíṣe kò díjọ́ ọ̀fẹ́. José. kí ló dé. tóbi eh? ah! tóbi eh? ah! oúnjẹ tó sọ fún ṣe dà. ìtọ́wọ́ àwọn ojú rẹ̀ nǹkan. Ah! ṣé o sọ fún mi bóun ṣe ń jẹ ṣé mo mọ̀ pé ṣé iyọ̀ ló ṣe fún mi iyọ̀ rẹ̀. ṣé iyọ̀ já ni. Hmm, kọjá ó dùn. ẹ eh, mọ̀ jẹ́ ẹ̀. gbogbo odidi bí ìgbà téèyàn mú ìdájà àpò yọ tó dá sí nǹkan ó ń béèrè pé ṣé yọ ọjà ni iyọ ọjà. dákun ṣé mo ọ dàbí ìgbọ́ ọmọ ìyàtọ̀ láàrin gardener àtọlọ́gba ọjọ́ jẹun tó jẹ. nígbà táwọn sọ̀rọ̀ oúnjẹ kí ló sọ kí ló sáré tapẹ̀rẹ̀ sí kí sì ọbẹ̀ lọ dáná oúnjẹ ìgbò e, ebi tó ti kú mọ́ mi nú ni o ẹnu rí ọmọ yọ. ọjọ́ mọ̀ jẹ́ wúro. mo rò pọ́n tọ́ nígà fúlàní. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. ẹ káàbọ̀ o ẹ káàbọ̀ ẹ kúrin o. ẹ káàbọ̀ mọ̀ wọn ètí bọ̀lẹ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mm-hmm. ẹ kúrin mọ̀ ṣé dáadáa lẹ dé sálàbíà lẹ dé ẹ kúrin ẹ káàbọ̀ mọ̀ ẹ kúrin ẹ káàbọ̀ ẹ kúlé ṣé dáadáa ni mo bá yín. Mm, bó ni gbogbo Amẹ́ríkà wọ́n sì ròyìn amẹ́ríkà báyìí wọ́n ní tútù dànù ah! wọ́n ní amẹ́ríkà tútù. ẹ eh, madam eh, ẹ bá mi sí ilẹ̀kùn kí n gbé àwọn bágéèjì sọ̀kalẹ̀. ó wà ní passenger eh, side. wọ́n ní ṣe ní slow bọ́ tí slow ń bọ́ tọ́kẹ́ ń sàn bọ́ tí bọ́ tí bọ́ <laughs> wọ́n á wò pé kálí mo mọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ Maryland ni yéé mo léèyàn bẹ́ẹ̀ gan mo màlájì kágò síbẹ̀ èèyàn ni ẹ gbàgbé pẹ̀lú tó travel <laughs> àwọn èèyàn nu ẹ gbàgbé rẹ̀ àtẹ́bá ti ráwọn èèyàn ẹ̀ ti yó. mi lọ sí Amẹ́ríkà sanyẹ̀rì <laughs> UK ni mo lọ ẹ ṣe bíbí kankan náà ni. ìlú méjì tó jìnnà síra wọn. ẹ èmi rò pé ìlú èbó kó jọ wọn jọ kórìjọ pọ̀ síbi kan páwọn èbó ibi kankan náà ni wọ́n ń gbé ni. ẹ káàbọ̀ ẹ sàkúrin aṣọ mi o aṣọ mi o size fifteen medium medium size medium gangan ni mo fẹ́ yìí sì fẹ́ lady colour yìí fẹ́ pink máa rí dúpẹ́ kìíní ẹ kú dùn kẹ kọ́kọ́ fi. o ṣe o ṣe gbé sílẹ̀ o ṣe. ẹ jẹ́ n bu. o ṣe gbé sílẹ̀. ẹ jẹ́ aṣáájú yín báyìí. <laughs> ẹ jẹ́ ò bu. àti pàápàá látànà tẹ́ ti dé. ẹ jẹ́ ẹ mu wọn á ní wá sọ fún yín pé bó bá ṣe yan lẹ fẹ́ àbọ̀ká bí ìwọ̀n tiẹ̀ mọ gbogbo nǹkan ṣe àti yín àtọ́ka rẹ́gídí mọ̀ ṣe lọ́wọ́ mi. yàtọ̀ sí tiẹ̀ hun èmi ọ̀yọ́ lèmi ti wá mo mọ̀ ń pa gbẹ̀gì gan ni ah tó bá jẹ́ gbẹ̀gìrì mo mú gbẹ̀gìrì ṣe ṣe wá tó rí yàtọ̀ tó tún ní gbẹ̀gìrì mo tún lè ro ẹ̀fọ́ ẹ̀fọ́ tó jẹ́ pé epo ọmọ gbà lórí rẹ̀ báyìí ni <laughs> ó wà kóru lọ́wọ́ <laughs> déédéé ló ṣe ẹ bá fi sẹ́nu báyìí àjẹ kíkàjẹ. ẹ ṣe ẹ má ṣe ìyọnu ebi ò tí ì pa mí àti pé tébi bá wà ń pa mí màá bọ́ síta màá họ́dà fún oúnjẹ tí màá jẹ ẹ ṣe gan ni ẹ ṣe gan. ẹyẹ kẹni <laughs> aṣáájú ní ẹni bí ọdà ọdà you are welcome you are welcome. hello eh, hello ma ẹ̀rọ eh, ma ah, mo ti dé látànà bẹ́ẹ̀ ni torí ọmọ ta jọ sọ̀rọ̀ ni mo ṣe ń pè ah, ní kíákíá naa ni ẹ jẹ́ kó wa resume lọ́la. Eh, àti pàápàá ẹjọ́ ṣó mú oúnjẹ sè ah ó ṣe pàtàkì o cause mo ní àwọn other staffs tó ń ṣiṣẹ́ fún mi but òun mo fẹ́ ẹni tó mú oúnjẹ sè tó máa handle kitchen ok ok ẹ fún ládírẹ́sì mi kó máa bọ̀ kò nídìí pẹ́yìn tó ń tẹ̀lé wa tó bá ti dé màá attend sí ẹ má wọ̀rì ó dáa ẹ ṣe mà màmá retí ẹ lọ́la ẹ ṣeun mà yes ma ẹ pẹ̀lẹ́ mánéjà. madam ẹ pẹ̀lẹ́ ma àwọn ọmọ yìnyín ó fọ́ ni. <laughs> àbí o. báwo ni trip yín. àdúpẹ́. dẹ̀ ọjà tá à ń expect nǹkan. ẹ mi ti take everything long. wọ́n dẹ̀ ti load kó tó di pé mo kúrò. let's say in two three months ó yẹ kí o dé báyìí. Ah, two three months madam ẹ fi <laughs> ẹ ṣe pé kò tí ì pẹ́ jù because demand ti wà ń lẹ̀ gan gidi mi lè parọ́ fún yín gbé kò ń ṣe fret now mm. cargo ni. ṣe i le get sample because we need to take a sample to uh, NAFDAC to facilitate the approval. Mm. tí n bá fi máa tú ẹrù mi ó dà pé mo mú samples mélòó kan bọ̀. Oh, wow that would be very uh, nice. so okay so i will let you know àwa gbà then you can take it to. all right That ma be very <laughs> nice All right. bá <laughs> a lè retí ma ẹ ṣàrántà wa náà. <laughs> ta meme. bẹ́ẹ̀ ẹ lẹ o ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ẹ dákun ẹ wá ta lẹ ń béèrè. àwọn ọmọ mi ni mo béèrè. ta ni. àwọn ọmọ mi ni àwọn ọmọ mi tí wọ́n níbí. mọ́mì mọ́mì mọ́mì láti bo. látọ̀dọ̀ agent agent lẹ́nu mọ́mì ni mo fẹ́ rí. ọ ẹ mọ bínú ibi ikọ tí ó bá jẹ́ ilé kejì yóò jẹ́ ilé kẹta lọ́hùn ibẹ̀ ìwọ̀n lè fi bí rẹ́ǹtì ẹ̀ iná ẹ̀ wo bí ilé ìṣe rí i ìṣe lè jọ dúró bí rẹ́ǹtì lójú rẹ̀. ara mi ò wá rẹ́ǹtì wa èmi ò mà lágbára irú àwọn ilé báyìí mo wá ṣiṣẹ́ ń bí ni wọ́n gbọ́n fẹ́ gbà mí ṣiṣẹ́ ń bí ni. ẹ fẹ́ ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. níbí. bẹ́ẹ̀ni. níbí. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà ẹ wo ẹ wo ilé ìlàtọ̀kẹ̀dẹ̀ lẹ̀ ẹ kàn fojú wo dáadáa tó ẹ bá lé ojú tí wọ́n fi ń wo nǹkan ní o ẹ jẹ́ jọ́dọ̀ ọlọ́run kí ni qualification yìí ẹ what is your qualification ẹ kàn sójú yín di kíní kíní kámẹ́rà táwọn kámẹ́rà mọ̀ mọ́ gbé sójú ẹ wá balance rẹ̀ báyìí kẹ kẹ zoom rẹ̀ báyìí kẹ wò bóyá ẹ lè ṣiṣẹ́ ń bì kẹ́ tó ẹ pẹ́ lajúlẹ̀ kedere kẹ́ ẹ wo bí tẹ́ ti lè ṣiṣẹ́ iṣẹ́ ìwòlẹ́ fẹ́ ṣe ṣe ẹ fẹ́ sí gíìtì ni àbí ìwé nǹkan ìwòlẹ́ lè ṣe. ẹ wo sá kò mọ sí iṣẹ́ tèmi ò lè ṣe mo lápá mo lẹ́sẹ̀ mo lè ṣiṣẹ́ kò síṣẹ́ tí màdàmú bá gbé fún mi tí mi lè ṣe tó bá pẹ́ ti gíìtì yẹn náà lẹ sọ tó bá ní òun náà ni mo wá ṣe mo máa ṣe náà ni. ẹ lè sí ẹ mọ̀ pé ẹ láyà tí ẹ sì lè fi rọ géètì. Ah, mo láyà kò tó bá ṣe bí ṣíṣí ni gate mm. uniform ọrùn yín náà bó ṣe wà yẹn náà mm. rẹ́gí náà ló ṣe lára lọ́rùn yín so tó bá ní gate náà ni mo wá ṣí kò. kémi ò kúkú fi sẹ́lẹ̀ fún yín kémi ọmọ bá tèmi lọ kẹ́yìn oko wọlé. mi ò wá mọ̀ yẹn madam ló máa decide tó wẹ́ pé mi ì mọ̀ tó bá mm. dé ìsìn náà ṣe máa sọ fún mi bóyá gate ni mo wá ṣí mi. ẹ ní wa you are not a good woman be. ẹ dá ẹ dá rárá ah, ah. ẹ bá rí you are bad person ẹ dá o ẹ dá rárá o sẹ́rí ẹ bá ti rí yín Ah, mo ṣẹ̀ṣẹ̀ get yín ni irú yín báyìí inú sinus mi mo ti máa ń rí yín ẹ ń bá ti rí yín ó ti mọ̀ pé sinus ah, ẹ eh, eh, eh, wo ẹ wo ẹ wo ẹ ṣe mọ̀ pé mò ń tẹ slow fún iná tẹ̀kọ̀ kò ṣe pé mi gan gbádùn bẹ́ẹ̀ yẹn o hmm. ẹ má fi ègbó ara bú mi ẹ ṣe máa pè mí tí n kó kí lẹ ròde bẹ́ẹ̀ ẹ̀yin gan frying gan bẹ́ẹ̀ ṣe wà gan inú yorùbá movie ni mo ti máa ń rí yín inú traditional gan ni mo ti máa ń rí yín pàápàá kí lẹ kí lẹ sọ bẹ́ẹ̀ ah, kẹtọ kó kinní sẹkẹ èmi náà mọ mi mọ irú yín mi mo ti máa ń rí yín ni ẹ ṣe máa pè mí tí n kó irú ègbó ara òfò wo nínú àwọn traditional film bí àwọn àrélù bí àwọn ikú jàre ẹ̀dá àwọn ògbórí ẹlẹ́mọ̀ sọ àwọn ṣàdúgbọ́nà. ẹ ṣe máa pè mí ní ṣinko orí sí ló burú. ìwọ àti ta ni. ẹsẹ sí èrè sá. yes ma orí ti yín orí ti yín náà. wọn wá ẹ ṣinko ní fóònù ní ṣáínà nílùú ẹ. àbáyé yín fẹ́ bàjẹ́. mo ní láti bo láti ṣáínà ṣáínà. ẹ má bínú má jàre ẹ pẹ̀lẹ́ mà láti ọ̀dọ̀ agent ni èmi ní agent sọ pé mo máa wá bíbá ilé ni. oh okay as the maid. ẹ maid ni máa wọlé bọ̀. yes ma ọlọ́run pé ẹ̀yin náà lé mà. sọtàn ṣe ẹ sọ fún mi pé mi ò ní. lórí burúkú ni yín mi ò sọ pé yóò yàn báyìí ni yín olórí burúkú ló ṣì ṣó tán bẹ́ẹ̀ yẹn ṣó tán bẹ́ẹ̀ yẹn nǹkan ni mọ́mì ti ní kí n wọlé yẹn olórí burúkú títí yín gan yàtọ̀ sájà tó bá gbajá sígbà gan ó fẹ́ dájú tẹ́yìn títí ń lọ lórí burúkú ni yín kẹ lọ lóṣì ni yín kí ni ìyẹn àti ta ni ẹ̀yin gan nínú ilé mi gan ewo nǹkan tí má bá yín pò olórí burúkú ni yín olóṣì ni yín àwọn èèyàn náà wá bí wá ṣe july. ọlọ́run ẹlẹ́dàá mi á dà fún yín. mrs tentebo. ẹ̀yin gan máa tẹ́. mrs tentebo ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ìdí wọn ló wọ́ bí apá ajá hàn ẹ̀rí ẹ̀rí kò rẹ̀ síbẹ̀ ṣe ìlẹ̀kẹ́ pẹ́nu lè tó àwọn náà lápadà mọ̀ sí mọ̀ngàrí yín mo kó halẹ̀ halẹ̀ bò pé bóyá kò lè kó wa jẹ àwọn náà ní sí àmà nínú ilé yìí orí ẹ̀ ò dáa máa ń rún mọ́ lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì ọgbà ọgbà bàbá ní bàbá lò sí tábà kó lọ́ọ̀fù fún báwọn máa ń dáná nílé kò ní máa gbé wá ta èmi mo kó lọ́ọ̀yà jẹ yóò máa bẹ̀ mí tó bá yà ni à níta ìkó sọmọ náà. pẹ̀lẹ́dìá ṣé bẹ́ẹ̀ dẹ̀ wà òkè. ó wà òkè mà. ṣé ìwọ náà ló ní gbogbo àwọn ẹrù yìí. Eh, eh, èmi ni mo báàgì mi nílé mà èmi kọ́ ni mo nílé mo bá ń bì báyìí ni. Ah, mm, ẹrù bọ́sẹ̀ ni gbé síta etu káwọn tó wà náà kẹ́ gbé síta. ẹ àwọn aṣọ ló wà ń bẹ̀ mà ah owó wà ń bí o owó wà ń bẹ̀ owó ṣé lè lo pẹ̀lú owó. ten naira ló ń pè lówó àwọn <laughs> ìwọ̀n gan fọ́ ni àwọn owó abirùn kankan ten naira ló ń pè lówó. <laughs> owó ni mà. owó ni ten naira ọlọ́run ní jẹ́ kó rí yà ó yẹ yà kó sínú ẹ̀kẹ́ gbé lọ́kẹ́ lọ dànù kó owó yẹn sínú ẹ̀kẹ́ lọ dànù. kí n dànù. ó mà ní rí yà kẹ́ kó owó yẹn sínú ẹ̀kẹ́ lọ dànù jàre ten naira ló ń pè lówó ten naira pé ten naira lówó. ń ṣe yẹn ó lè sọ̀rọ̀. mo fún ẹ ní instruction nínú ilé bí ẹrù yẹn kó lọ dànù sínú dustbin níta wá débi báyìí owó rádaràdà tó ní ìtumọ̀ seventy naira ó wá jọ ẹ́ lójú bẹ́ẹ̀ ni ìyà ń jẹ ẹ́ tó ni. I've not asked you to talk, so you keep quiet. Mo fún ẹ ní ìdánwò kékeré pẹ̀lú owó rádaràda seventy naira for that matter o oh, dey fail. Keep quiet definitely tí n bá ní one million naira sínú ilé yìí wàá kó wàá pa mí torí ẹ. Ah, are you that desperate? rárá ma ẹ wo ẹ yẹn. ẹ wo mi ṣe rí lásìkò ajé ni mo ní mi ìfẹ́ sanwó lórí. mo ti rí mo ní ìṣẹ́ oníyà ni ẹ́ bábìkọ bábìkọ bábìkọ owó tó torí ẹ̀ misbehave ẹ̀mí nìjẹ́ kòkòrò máa sún náà ni go in there pack your things and leave my house right now. Ah! ẹ wo ẹ tó tó lọ lọ don't don't don't even say anything go in there pack your things and leave my house ah, right now now I mean now I said go in there pack your things and leave my house ah, now wọ́n mi mo máa ṣe bẹ̀rẹ̀ lẹ́ni máa ni mo bẹ̀rẹ̀ tó torí ọ̀rọ̀ sọ́yẹ̀rì mo bẹ̀rẹ̀ wò ṣe rí à ah, mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ mo promise you. keep quiet mm-hmm. sọ́yẹ̀rì mi ò fẹ́ rí nínú ilé mi I cannot live under the same roof with a thief bàbá mi gbé síta. bùtẹ́ bùtẹ́ what nonsense. tọ́jú owó ṣìkẹ́ owó. kówó lè pẹ́ lọ́dẹ ni. Elédùmarè má jẹ́ kí rẹ̀ mi fomi dá o. ẹ ṣeun gógó la ṣe lè tó fi ta wá lóṣì ṣebí wọ́n ní ajá ìlòṣì kí ló wà ní tó dé sí wa rírì jẹ́ dòkú àti rówó nágó díjọgbọ́ àti wà ní ká gbìyànjú ajé ká lè jáde iṣẹ́ ọkọ mi kàkàkà níṣẹ́ òun.

tí pọ̀jù bá kọ́ làpọ̀jù àmì yóò ṣìṣe ìyá ṣìṣe àti seventy naira seventy naira ìyàwó mi tún jí ibi tó wá iṣẹ́ lọ ó tún lè dànù ó tún lọ́lù lára interview lọ́la seventy naira tó lù jẹ ní tó ní wo wọ́n tó níbi kan máa jẹ́ wọn bá máa bọ́ra wa. ajéjọ ajéjọ wa fi lè wá jẹ gbogbo gbóhùn wa gbóhùn. Ah! ìyá rẹ o sùn ni o. Manager báwo dẹ̀ ni ibo lẹ bá ṣẹ́ dé. madam iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ seriously no move very speedily but um, it's just that i'm earning like ten more samples. Ah, kí ló dé kí ló fi ń ṣe the last time to wá like five ni mo kó fún ẹ náà. madam ẹ̀yin ló sọ̀rọ̀ báyìí ní nàìjíríà ìlà wa tá a bá ti fààyè sílẹ̀ fún bribe òfin oríṣiríṣi náà máa gbé wá fún wa hmm. àyà gbọ́n ògúngbè gbọ́n ó ń lọ rí mi pẹ̀lú wọn bàṣẹgbọ́n lè yàwó náà là ń lọ nílé ẹ má wọ yẹ fi wá sílẹ̀ pẹ̀lú wọn ẹ fọkàn yín balẹ̀. ok no problem màá jẹ́ kí ten samples right yeah. màá make it available fún ẹ báwo dẹ̀ ni àwọn ọjà tí bíṣọ ń lọ dáadáa. ọ oh, ẹ trust me ẹ máa ní láti rí list wa <laughs> ẹ máa ní láti rí list wa. ok um, ó dàbíi pé mo ṣì jẹ́ ní àwọn owó kan àbí mo fi pẹ́ ti gbàgbé tẹ́lẹ̀. àtọ̀ mi <laughs> but me, ní cash ńlẹ̀ so hmm. máa ṣe transfer sẹ́. no problem. all right no, no problem o ṣe gan ni. balẹ̀ mi ti ma. all right. ọ̀rẹ́ ah, ah, ok by now mo rí pé ẹkùn ti wà ń bẹ̀rẹ̀ náà ah, ṣíṣì tí mo fi lè débẹ̀ mi ò ní mo ti rò pé màá rí chẹ́ńjì lọ́wọ́ madam ni àmọ́ gbogbo nǹkan tóun náà ṣàjáde fún mi ó ti ẹ̀rú díẹ̀ ṣàwọ̀ gbogbo nǹkan tó ṣàjáde bíi seventy naira ni. gbọ̀n kí ló tún ṣe léyìí fún náà èmi àti jùwà lánàá nìyà ó ṣe sọ yẹn fún mi. Ah, mi fẹ́ máa kó ìṣòro mi báyìí ní gbogbo ìgbà. ìṣòro tiẹ̀ kò kó bá mi ṣé tó bá kó bá máa sẹ́kún pọ̀ jù kò dé wá sówó pọ̀ lọ́wọ́ mi láàárọ̀ yìí ó mọ̀ pé mo lo ìsinmi lánàá ó yẹ kó ti sọ yẹn fún mi lánàá tẹ́lẹ̀ three thousand naira ló wà lọ́wọ́ mi báyìí ṣé ah, ah kódà á ṣe ju bó ṣe rò lọ á gbé mi lágbé mi bọ̀ máa tún jẹun bẹ̀ tí n bá fi léèkùn. ọmọ lẹ́wọ̀n ọdún ṣe ó yẹ kó o ti sọ fún mi látàná. àbínú àbínú yóò gbẹ ilé ìdáná ni. bọ̀ tí wàá ṣe wo ló wọ̀ yìí tí wàá ṣe wo ló wọ̀ yìí. aṣọ tí mo ní náà ni. wo lè wọṣọ lọ síbẹ̀ yẹn náà. kí ló dé. Ah, mo kọ́ ni ìrìn ni sí nìṣe ni lọ́jọ́ àwọn Yorùbá tó máa ń tẹ́tà bá ṣe ìrìn la ṣe ń kó ni aṣọ yóò bí pcb tó ń lọ yẹn. Ah, nígbà tí mi ilẹ̀ ní mi yé nǹkan tí bá ní náà ni máa wọ̀ náà. Oh, no no no no èmi máa wọ nísìnyí máa fún láṣọ mi kó wọlé wọlé lọ síbẹ̀ yẹn. ṣú eléyìí náà kọ́ mo tẹ mo rí pọ́líṣì gan ṣe mo fáṣọ mi. a máa ṣe gbogbo yẹn sí. ok ẹ wá tó yẹn. wọlé kí n kó gbogbo jáde. o ṣe ṣùgbọ́n aníṣẹ́ tó size mi ṣá. o máa size mi. Mr. Ọlámikan Ọláwọlẹ́kùn kan. yes ma'am. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ wá fún interview yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ ló kọ́ but ẹ mọ̀ pé kò sí bí èrò ṣe lè pọ̀ ní ìdánwò tó èèyàn kan náà ló máa gbégbá rókè a dẹ̀ ti take time wa a ti check ẹ̀ a dẹ̀ ti pick the best person that did very well okay. a dẹ̀ realize pé èèyàn kan ló ṣe dáadáa okay. Thank you so much. Thank you very much. Um, uh, <laughs> thank you ìyá kò dára ayé dùn jẹ ju ya lọ bí ẹ bá mú kínní bí ọba bọ ojú jẹ bọ́ bá jẹ gbèsè kò ní sanwó bóòlù ṣe rí la tóbi sórí bọ́ yàtọ̀ sí àwọn tẹ́lẹ̀ dà mú tóbi tó jẹ gbogbo mi tó ọjọ gbogbo bo gbogbo mi náà òbí bàbí jẹ gan lónìí o ẹni tí ọba mọ bí ẹgbẹ́ ẹ ti là yọ sáré àṣàbòjúdé yá fi ijó sí i kámújú ara ó ó gbà lára mi. Egbe ó gbà lára mi. Ó gbà ó gbà mi. Ó bí ẹ̀sìn kíjọ ilé wọra kò sí. Gómìnà. gómìnà gómìnà gómìnà. Ó ojú wọn kọ́nà tí o lè fi wọn kọ́nà jójó yìí. ẹ mo lè fi jó. ojú àwọn kọ́nà sí. ọkọ náà. ọkọ náà. ọkọ náà. ege. ọkọ náà. oge ege. ọkọ náà. ọkọ. ọba. ọkọ náà. ọba. ọlọ́run inú mi kàn ń dùn yìí. inú ọ̀yà tó sẹ́sì tó sẹ́sì tó sẹ́sì ara sí mú díẹ̀ sí wàhálà gidi wàhálà. Ah ọ̀yà ìjọ tún bẹ̀rẹ̀ round two. láì ṣe pé mi ì sọ fún ẹ tẹ́lẹ̀ mo ti sọ fún má gbádùn mi tó a má gbádùn mi tó. Ah, ah, mo tiẹ̀ tilẹ̀kùn ẹ gbà mí. Sanyẹ́rì. mo ti sáwọlé ayé. ẹ gbà mí. mo ti èèyàn mi mọ sọ̀rọ̀. sọ́yà bíbí bẹ́ẹ̀ náà jọ. bàbá ti ṣèlérí pé mo débẹ̀. Ah, ah. ṣé sọ́yẹ̀rì ló mutí kalẹ̀ báyìí. Ah, tóbi gan kọ́. tóbi tóbi níbo ni gbogbo owó lọ. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán pẹ́ tó bá já àwọn méjì náà nìkan ṣáà máa bọ̀ ń sìn ìkan ti lọ́nu wọn ìkan kù ń bíbá ẹ jọ̀ọ́ ah, gbogbo owó tí mo kó sínú wardrobe náà palẹ̀mọ́ kẹ́ ẹ kíákíá ẹ jọ̀ọ́ màá máa dúró ah kí ni ìtumọ̀ gbogbo eléyìí kẹ́ ah. àní bàbá wo lòun ṣe ò dẹ̀ sọ̀rọ̀ náà. Àtàrò ni mo ti gbàdúrà kọ́ rí ìjó ń bá jó ìjó ń bá jó forí jà àkókò jó olúwa. olúwa káì mi expect yẹ. <laughs> owó ti sálárì ni olùwà lẹ́yìn. olùwà olùwà o. Thank you, Father. Thank you, Father. Ah, mi ò kò mí á. Ah. Àti wọnú òkúta lọ. Ṣé ah, wọ́n máa ṣe wọ́n ọlọ́wọ́ máa ṣe òun? Thank you, Father. Ọkọ mi, ọkọ mi, ọkọ mi. Olúwa wa orúkọ rẹ ti mi tó tí o kà fún rẹ kà fún rẹ gbogbo sáàpù ẹ̀yìn jọ lábàdàn. Olúwa. Máa dúró, máa dúró. nínú sẹ́ẹ̀lì èmi kí ni mo ṣe ta ni mo bá jà láì ṣe rapist tí ń jẹyàn lówó tí ń sì sọmọ ọlọ́mọ léṣe tí ń bọ̀kọ̀ gbá yàn kí ni mo bá fẹ́ fà gangan tí màá fi dénú sẹ́ẹ̀lì kò yé mi. ta ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí ta ni mo fẹ́ ro tèmi fún. ọlọ́pàá ọlọ́pàá. mr sinyere. yes sir. ibo ni mr tobi wà. Hmm, mi ò rí tobi ẹ wo sáà níwájú ọlọ́run àtẹ̀yàn tí wọ́n gbọ́dọ̀ pẹ̀ jẹ́rìí rọ ní àná lèmi àti tóbi jọ wà mo kàn rántí pé èmi àti ẹ̀jọ́ ń ṣe fàájì èmi tiẹ̀ fi ń bá a ṣe àwàdà pé à tóbi ṣé ọjẹ gógó ni ó ní kò wá ibi over two point five lòún gbé pé one point five lọ wá pé òun tó gbé kan láńdíkàpù pé kò sáà wá pé wọn á ní mo ló ti rí owó tá a fi ń ṣe fàájì ó ní ibi gíga ni pé yóò padà yé mi pé tí n bá padà pàdé òun bí tó ìyìn kò yé mi náà kò yé mi àbí bí mo ṣe jí tí mo bára mi ní inú ibi inú sẹ́ẹ̀lì àtúnbí ẹni tẹ́ tó ń béèrè lọ́wọ́ mi kò yé mi náà ọ̀gá mo fọlọ́ọ̀ bẹ̀yìn ọlọ́run ìmọ̀ kankan ọlọ́run gbọ́ nǹkan tí mo sọ yìí ìwé lẹ́gbẹ́ two point five million madam sí. ẹ two point five million. two point five million. Mm-hmm. two point five million naira. Mm-hmm. èmi èmi ò mọ̀ pa two point five mo mo ti rí two point five ìpín ìpín ìrírí ìmọ̀ tí ìrírí mo kàn máa fi ti gbọ́ two point five ní ìrírí ní mo mo ti fẹ́ rí yẹn lọ́wọ́ oṣù ní tí màá rí two point five ta ni wọn owó o fẹ́ proof smart Abi. ayin ah, smart yin smart yin lówó ọlọ́run gbọ́ ní ilé parọ́ fún yìí kíkí ni mo fẹ́ gbànú rọ. tí ọwọ́ yàrá bá ẹ you will sing a new song. I ah, promise you. ọ̀gá yẹn ló ń orin ìmúrí kọyìn ní tálẹ́ǹtì rẹ̀ ẹ wo ẹfun onílẹ̀ fàdégùn ẹ jẹ́ náà ṣe ọkọrin ẹ lọ ẹ jọ torítọ́ lọ ẹ jọ ẹ ní sunni burúkú ẹ rí ẹ níjìyà ìmọ̀dí ìmọ̀ ìmọ̀ bíi tóbi ah tóbi tóbi tóbi tóbi tí mo sì sọ fún ọ tó sọ fún mi pé ọ̀jẹ̀ gógó ọ̀jẹ̀ gógó ṣé owó ló kó owó ló jí kó owó ló jí kó ah, mo ti gbọ́ mo ti gbọ́ kó tó bá wù ní ẹbí mi ṣe èdè mi àti èmi sábà pé ìjọ kan jòjò kàtẹ́ tó sọnù àtẹni tó kú wọ́n pààrọ̀ ìjọ kan òkú méjì yóò sì bọ́ lọ́nlé òkú yóò méjì yóò wà bọ́ lọ́nlé. madam ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ torí Ọlọ́run tá bá ní ká ro dúdú ìfọ̀ a máa rọra dé egun ni ẹjọ torí Ọlọ́run ẹjọ. ẹjọ kí gan lẹ ń bẹ̀ mí fún báyìí torí kò yé mi ó ní mo ti release fún yín wọ́n ti fílẹ̀ ní station kí wàá lẹ̀ bẹ̀tẹ̀ ń bẹ̀ mí mi ò understand kí lẹ̀ ń bẹ̀ mí fún gangan. madam ẹ dákun a gbọ́dọ̀ bẹ̀ yín nítorí pé lóòótọ́ a ti mọ̀ pé ẹ ti fún lómìnira ṣùgbọ́n kí òmìnira kó má bàa di òmìnira fún la ṣe ń bẹ̀ yín pé kẹ́ ẹ bá ní gbà padà sí ẹnu iṣẹ́ torí pé láì níṣẹ́ lọ́wọ́ kò ní sí àǹfààní fún láti bọ́yàwó láti bọ́mọ débi pé yóò wá sọ pé òun ọ̀bọ ẹbí àtàrà ẹ̀yìn ọtí ló ti débi tó dé ó sì dá èmi náà lójú wípé pẹ̀lú tójú rẹ ti rí yìí kò tún fẹnu rẹ̀ kan ọtí yẹn mọ́ débi pé ọtí yóò fi tì í ní tìkùtì lọ́sẹ̀ ní tí ò yẹ kó ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ dákun. madam ẹ mọ bínú ẹ jọ ẹ foríjì mi ẹ mọ pé èmi èmi náà mú nǹkan ní nǹkan mọ tèmi bẹ́ẹ̀ ṣe ń wo mi ìjàlè rí o. o jalè ṣùgbọ́n ṣílẹ̀kùn mi sílẹ̀ fòlè wò ó tó bá wọn ẹ̀ kó mu ọtí kó tẹnubọ bí orí kò fà gbẹ kí liver ẹ bàjẹ́ kídìní ẹ bàjẹ́ kò kàn mí kò kàn mí o tèmi ṣáà ni wípé mo ti fi ẹ́ sílẹ̀ kọ́ má bẹ̀ mí lẹ́bẹ̀ yà ń bíbá ẹ̀ wo bí kò dẹ̀ sọ fún tóbi tẹ́ ẹ jọ gbé mi lówó sọ fún ni mo ní kó lu ẹgbẹgbẹ̀rún ọdún láyé ọwọ́ mi máa bà á á dẹ̀ jẹyún ẹ̀ níṣu. ẹ má bínú. ẹ dákun madam ẹ má bínú. àwọn ọmọ tí sanwó skul lé ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. ẹ dákun ẹ gbà wá. ẹjọ́ ẹ gbà. Ah, ah. ọ̀rọ̀ mi ò yí ẹbí ti báwo ṣé èèyàn máa ń lọ́kọ́ ńlẹ̀ kó fọwọ́ kó mi ni mo ní kó vacate shop fún mi mo fẹ́ já ọjà síbẹ̀. shop. mo ní mo fẹ́ lo bẹ̀. bó ṣe ń sọ̀rọ̀ yóò ń rí bákan lára mi ṣé mi àti ẹni jà ti tẹ́lẹ̀ ni ẹ eh? ó dédé dé ìsìn òní kí n kó ẹrù kúrò nínú ṣọ́ọ̀bù kí dédé dé kó ẹrù kí n kó ẹrù kúrò nínú ṣọ́ọ̀bù. ẹ máa gbà mí kẹ́ ẹ o oh, ọ̀rọ̀ mi ò yí ẹ eh. so kẹ́mi já ọjà tèmi sójú títì ń bí báyìí kọjá mi máa ṣeré kiri lójú títì gbà yín mi á tó yí ẹ wo bí mo fún ẹ di Saturday mo fẹ́ já ọjà sínú ṣọ́ọ̀bù ibà Saturday tí n bá dé bí báyìí tó o ti kó kángárá ẹ kúrò ń bẹ nǹkan tójú ẹ bá ti rí kò fara mọ́. Ah! orí mi ah! báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ah! ṣé mi àti ẹ jà ni eh, kí ló ń ṣẹlẹ̀ gan-an ẹ ẹ olúwa olúwa ah ní orúkọ jésù àlá burúkú ò gbọdọ̀ ṣẹlẹ̀ arábìnrin lórí o ìran burúkú ò ṣe jehovah jésù kristi wòlíì michael olúwa ọlọ́run ọba ẹlẹ́dàá jehovah jírẹ̀ ní ìṣáájú àti ẹnìkẹ́yìn olúwa mo wá mú ìránṣẹ́bìnrin yìí wá síwájú rẹ̀ aláburúkú gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí aláburúkú gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí ìran burúkú ṣẹlẹ̀ lórí ìran burúkú ṣẹlẹ̀ lórí Jésù Kristi agbára wa àmín àmín àmín hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ah mo gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o mo gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ah! Àlá burúkú ò ní ṣẹlẹ̀ lórí o. Àlá ò ní ṣẹlẹ̀. Ah! Kò ní rí bẹ́ẹ̀. Ah! Kí ló ṣe arábìnrin tí ò gba ago báyìí? Ah! Ah! Ah! Ah! Ah! Kí ló dé? Kò gba ago yìí ah olúwa olúwa wá ṣàánú ṣàánú farabìnrin ṣàánú fún má jẹ́ kálá kó gbá aago má jẹ́ kálá burúkú ṣe o má jẹ́ kálá burúkú ṣe o. ẹ má bínú torí ọlọ́run ẹ máa sanwó yín ẹ má bínú ọjà lórí bó ṣe rí ẹ má bínú mo fọlọ́run bẹ̀ yín ẹ má bínú torí Ọlọ́run eh. kí n má bínú kí n má bínú wo lẹ́ ń sọ ṣé ẹgbẹgbẹ̀rún pẹ̀lẹ́ ṣó wo egbòji náà ni ẹ̀yin nìkan kó ọjà bí ọjà fifteen million naira sọ́wọ́ ẹ̀ sanwó ẹ̀ báwo lẹ ṣe fẹ́ jẹ́ kí business tèmi kókó kókó flourish ẹ́. kò sọ́jà ni ẹ̀yin náà ṣàrí pé gbogbo ọjà yẹn ni mo kó sínú ní tí bá ti ta màá ti san owó yín ọjà tí ò sì ní ẹ má bínú. sọ̀rọ̀ lẹ́ ń sọ yẹn orí ọ̀fẹ́ ọ̀sẹ̀ méjì péré ni mo fún yín kẹ́ fi sọ́kàn rubbish àwọn onígbèsè òjì lágbára ọlọ́run tó bá máa fi dọ̀sẹ̀ méjì báyìí èmi gan gbìyànjú máa sọ sákàǹtì yín ẹ ṣe ẹ má bínú ah mi ò jẹ́ nọ́rú ẹ̀ wò mọ́. a ní bẹ́ẹ̀ o ta ni. èmi ni o. ọlọ́run ní jẹ́ mi ni ah, alàgbà. kí a lè fẹ́ ọlọ́run kó máa bá yín gbé. àmì àmì àmì àmì ẹ ẹ ẹ sà ẹ sà ẹ à. ṣé madam bẹ̀rẹ̀. wọn ò sí lè. ẹ mo wọn ò sí lè. àwọn ah, ò sí lè wọn ti jáde wọn ti jáde látàárọ̀ àtàwọn ò ti jáde mo ti ń pe nọ́mbà wọn títí wọn gbé. Ah. Ah, bí àwọn òsínbi tí fóònù wà nù ah. alàgbà ẹ̀ sílẹ̀ pé nọ́mbà wọn ò ń dún. àní mo pe nọ́mbà wọn títí títí ń rìn wọn gbé ìyẹn gan ló gbé mi wá síbí. bóyá bóyá àwọn òsínbi tá a gbó wà nù àbí kó jẹ́ pé wọ́n lè mọ̀ sí mi tá a gbó wà. ẹ mọ tí ẹ bá mi ṣe hmm. ẹ bá mi pè wọn bóyá tẹ̀yìn bá tún pè wọn tán wípé láti lè bóyá wọn lè gbé. sẹ́ni lè kejì àní tán mọ̀ wípé láti bí ilẹ̀ ti pè bóyá wọ́n á gbé. o kí n fi fóònù mi pè é. ẹ tí mò ń sọ nìyẹn. Ah, ẹ má jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ń ṣe bẹ́ẹ̀ yìí tó bá yìí tó bẹ́ẹ̀ ṣe rò yìí tó bá yìí tó bá yìí tó bá ah, yìí ṣe tó tó bá gan mo bára mi ní àràfà lálọ́bọ̀ ẹ mọ àwọn aláràfà lálọ́bọ̀ kan tí wọ́n ṣe yín lọ́hùn èmi ló yé Mr. Pasuma ẹ jókòó mbẹ sà ẹ lè jókòó. kí n jókòó. bẹ́ẹ̀ ni èmi ò lè fi nọ́mbà pè ẹ sì ẹ lè tó wọn pè. ẹ jẹ́ kí n ẹ lè tó wọn pè. ẹ jẹ́ n try wọn padà. ọlọ́mọdé àtúrógún sẹ́ẹ̀lì mọ́. <laughs> kúrò ah, ẹ kúrò lọ́nà. ìmọ̀ ọmọ tójú mi rí ọmọ tí ò tó mi àtọmọ tójú ń lọ agbá ń létí ṣe. pásítọ̀ hello sir. ah hello hello madam. ah ẹ má bínú mo rí missed call yín lóòótọ́ but um, mo wà nínú situation kékeré kan ni ò jẹ́ kí n pick ẹ. ibo lẹwà ibo lẹwà ibo lẹwà. ẹ eh, mo ẹ eh, mo ṣèṣì fi mọ́tò kọlù màmá kan ni. ah ah ṣé ṣé kò le ṣá. sáré rush wọn wá sọ hospital kan tó pọ̀ díẹ̀ so ibẹ̀ ni mo wà báyìí ni. torí n tó jẹ́ kí n wá gan-an nìyẹn in fact nígbà tí mo pèpèpèpè tẹ́ ẹ gbé ah bí mo ṣe tún rí kọ́ yín sìn ni mo ní kí n sáré pì kẹ́kí n tó tún lọ bá wọn ah. a ṣì wà ń bẹ̀ o a ṣì wà ń bẹ̀. ok eh, ṣe rí madam a ní láti ríra compulsorily today today tí ò gbọdọ̀ pẹ́ rárá yes yes very very compulsory. Eh, okay ah but mo fọlọ́run bẹ̀yìn mo fọlọ́run elédùnmarè tẹ́ ń sìn mo fi bẹ̀yìn ẹ jẹ́ ká ó wà important o we must see today àlógun burúkú ò ní jà yín àánú ọlọ́run kò ṣẹlẹ̀ yín lórí ọlọ́run á ṣẹ́gun fún yín ọlọ́run ọ̀ṣọ́fà ṣẹ́gun fún yín ẹ bó ṣe máa rí nìyẹn. ó dà ó dà mo ti gbọ́ sà ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun gan ni okay sir yes sir. Ah, ó dàbí pé. wọ́n ti bá yín sọ̀rọ̀. ní bí a ṣe wá ń lọ yìí tó bá jẹ́ wípé wọ́n dé ẹ̀ tó ń bá mi jíṣẹ́ fún wọn wípé wọ́n gbọ́dọ̀ fojú kàn mí lónìí compostry mi. àyìn ah, ti pè wọ́n ẹ ti jẹ́ kí wọ́n mọ̀ ẹ ṣe gan èmi ọkàn sọ pé ẹ wà ní èmi ọkàn sọ pé dandan kí wọ́n rí yín. ẹ ṣeun. èyí sẹ́ tèmi ò dé gbogbo bíi tẹ́yìn ròde hùn. ẹ bá mi jíṣẹ́ o. ọ̀dà máa jíṣẹ́ ọ̀dà bọ̀ ó dàbọ̀ irú ta làgbà eré láyé ó sì àwọn níní o wọ́n ní àwọn gan ẹ ló lọ́wọ́ tẹ̀ fún mi ẹ tún ń sa àwọn pírẹ́yà ń gbọ́ rí àwọn alàgbà àjọ wọn ò ní ẹkúnlẹ̀ o ẹ jẹ́ ká ṣe pírẹ́yà fún yín o yóò rí báyìí yóò rí báyìí yóò rí báyìí yóò dá yóò dá o fún yín o àwọn ò ní sọrú ẹ̀ lẹ́yìn àwọn ń bọ̀ àwọn tó ń bọ̀ ẹ máa bọ̀ kémi mú fóònù kémi ò fi mọ̀ pé madam ẹni tí ó tún lẹ̀ wọ́n lẹ́ẹ̀kejì náà ń wá kí i ọlọ́run ló yọ ìyẹn ẹ̀ bá pẹ́ ń bẹ̀ ta ló sọ fún mi pé mo ní fóònù gan ṣé mo tiẹ̀ ní fóònù ni kí n pe màdàmú kí n tún dáràn mọ́ràn. Ah. Eh? ẹ ra mọ ah, ẹ pẹ̀lẹ́ ẹ jọ Eh, báwo ni báwo lára màmá ṣé wọ́n response to eh, treatment. màmá ò rí nǹkan kan o màmá ò rí nǹkan kan rárá ẹ kàn fi jàǹbá mọ́tò yín ẹ kàn fi wó oríṣiríṣi àrùn jáde lára màmá ni. ẹ eh, ó dà kí ni dókítà sọ pé ó ṣe wọn báyìí kí ló ṣẹlẹ̀ gangan. wọ́n ní wọ́n ní internal bleeding. ẹ tó tẹ̀ wá burú jù ń bẹ̀rù pé wọ́n tún ní wọ́n discover jẹjẹrẹ. jẹjẹrẹ ẹ wọ́n di o cancer. Ah, ẹ wọ́n di. mọ́tò ni mo fi ṣèṣì gbá màmá níbi ẹsẹ̀ báwo ló ṣe wá di ológun àrùn jẹjẹrẹ mi kí ó ó ó dà ó dà kí ni wọ́n ní ká ṣe gangan báyìí. Eh, eh, ibi tẹ́ ẹ dé gangan lọ́rọ̀ wa wọ́n láàfin tán bá gbé wọn lọ sí special hospital náà tó lè gbádùn ibẹ̀ gangan lọ́rọ̀ wa. ẹ bí èló ni kí owó náà ló máa ná wa kí ni wọ́n ní ká. Eh, bí owó bá ti wà kò sí wàhálà ara wọn ò owó gangan ni kókó báyìí owó ìní. ẹ tó bá jẹ́ tọ̀rọ̀ owó kò sí problem kò sí wàhálà kankan èló gangan ni wọ́n need. two point five million ntẹ́pẹ́ náà two point five million. ha two hundred and fifty thousand naira àbí two point five. two point five million two point five million. kí ló ṣẹlẹ̀ gangan. ló ah, yé mi náà lẹ́nu gbàtà sọ fún mi níbo mo fẹ́ gbìyàrá ilé ìgbìmọ̀ fẹ́ wọ̀ ká. ẹsẹ̀ ni mo ti fi mọ́tò gbá màmá àní ọlọ́run kan fi. kó tó di pé àrùn jẹjẹrẹ ń jẹyọ náà wá ní pé kí n lọ mú two point five million naira wá ah, ẹ jẹ́ kí n yọjú sí dókítà ẹ jẹ́ kí n yọjú sí. ẹ wá ẹ mọ wulẹ̀ rí dókítọ̀ àwa gangan fúnra wa a níbi tá a lè gbé mọ̀mọ́ lọ tẹ́pẹ́tẹ́ bá ti gbé mọ̀dé ara wọn yà ìyẹn kan ṣe ètò one point eight ẹ wo gbogbo yòókù ṣe kí ni ó ti clear. ìbátan one point eight. two point five million eh, one point eight million èyí eh. níbi tá a lè gbé màmá lọ. ọlọ́ngbọ ẹ wo all the same ẹ jẹ́ kí n yọjú sí doctor. all the same náà lẹ́fi wá ẹ wá a ní ẹ wá one point eight. ìjọ òye wọn pọ̀ jù. one point eight wà ní. kò sí ìdánwò yẹn lẹ tẹkẹtẹlẹ náà orin ló fẹ́ fi ṣe fún wa tó máa ń ṣe. kí ló ṣẹlẹ̀ kí ló dé ìwàhálà wà wà ló kàn sọ fún mi lórí fóònù. what is the problem? what is the problem now? custom. kí ló ṣe custom? Ah, custom sí ọjà mi. kí ló dé kí ló ṣẹlẹ̀? wọ́n ní expiring date yẹ o ti wà very close twenty eight days to the expiring date. ọjà mi. yes. wọ́n ní expiry date ẹ ti súnmọ́. mo láwọn tí mo fẹ́ supply ọjà ìfún mo láwọn tó dúró tó fẹ́ rà á. I told them truly. I ah, told them. mo gbé mo gbé ta ni mo máa pe o. ọ̀yá mi kí ló ṣe. mo mo mo ta ta ni. ẹ má kọ anybody wọ́n máa dáná sun ọjà mi. yẹ wọ́n máa dáná sun ọjà mi. yẹ wọ́n máa dáná sun ọjà mi. wọ́n máa dáná sun ọjà mi ọjà hundred million naira hundred million naira hundred million naira wọ́n máa dáná sun ọjà mi yéè yéè gbèsè mo kú o ah òní náà méye kókó tá lè pé bẹ́ẹ̀ ah hundred million ọjà hundred million naira ọjà mi yéè yéè tá lè lè pé ọjà mi. Ah, ah. Ogo. hundred million hundred million. Hello, hello, pastor. Olúṣẹ́gun, Olúṣẹ́gun ni bàbá. Olúṣẹ́gun, Olúṣẹ́gun ni ọmọ. Olúṣẹ́gun ni ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan jehovah mímọ́ jésù kristi mímọ́ holy michael olúwa ọlọ́run ẹlẹ́dàá jehovah jire ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn ẹni ìbẹ̀rẹ̀ àti ẹni òpin bàbá ọmọ rẹ wólẹ̀ sí iwájú rẹ wá gbàdúrà fún. àmín jésù. ṣàánú fún. àmín jésù. wá ṣẹ́gun fún. àmín. ìwọ ni aṣẹ́gun òde ọ̀run wá ṣẹ́gun fún. àmín jésù ṣẹ́gun fún ìránṣẹ́bìnrin yìí. àmì jésù. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ jókòó. ìyá wa bí a ṣe ń gbàdúrà lọ a mú mi rìnrìn àjò mo sì rí wípé nínú ìrìn àjò yìí a rí ìránṣẹ́bìnrin yìí tí ó ń ṣe wàhálà láti kọ́ ilé ó ń kọ́ ilé yìí lọ ó ń kọ́ ilé yìí lọ bákan náà la tún ń wù rí wípé bó ṣe ń kọ́lé yìí lọ bẹ́ẹ̀ náà ló tún ń fi ọwọ́ ara rẹ̀ wú mo wá fi ẹ̀mí béèrè wípé kí ló ń ṣẹlẹ̀ wọ́n wá ń sọ jẹ́ kí n mọ̀ wípé ah, kí ọ̀rọ̀ ẹni kó má dàbí ọ̀rọ̀ ẹ̀gà ṣé ẹ mọ̀ ẹ̀gà ẹ̀gà ló ń fi ẹnu ara rẹ̀ kọ́lé ẹ̀gà náà ló sì tún fi ẹnu ara rẹ̀ tu ọlọ́run ọba ò ní ṣe yín ní ẹ̀gà. àmín jésù. ẹ̀ẹ́ ohun tí a mú mi rí nígbà tí à ń gbàdúrà nìyẹn ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kò fi taratara yé mi ṣùgbọ́n kankan tí mo mọ̀ ni wípé nǹkan ò lọ déédé mọ́ nǹkan tí ń dàrú bọ̀ díẹ̀díẹ̀ hmm. torí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti fẹ́ máa jọ bẹ́ẹ̀ ẹ wo ọjà tí mo ṣẹ̀ṣẹ̀ rà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n tún seize hmm. ẹ wo ẹ má jẹ́ kọ́rọ̀ mi dàbí ọ̀rọ̀ ẹyẹ ẹ̀gà tó fẹnu ara ẹ̀ kọ́lé tó tún fẹnu ara ẹ̀ tú nǹkan tá a bá máa ṣe àdúrà tá a bá máa gba ọ̀nà tá a bá máa tọ̀ ní kẹ́ ẹ bá mi wá. ẹ ẹ farabalẹ̀ ọlọ́run á fún wa àmín jésù ọlọ́run á fún wa àmín jésù. ẹ ṣe rí bí tí ọ̀rọ̀ dé dúró yìí a ní láti yan ẹsẹ̀ bíbélì fún wa láti máa kà pẹ̀lú àwẹ̀ àti àdúrà mo mọ̀ wípé pẹ̀lú eléyìí ọlọ́run àṣẹgun fún wa. àmì jésù àmì jésù. ọba tó mú kí ìkó lọ sí òní tí wọ́n kó lọ tó dá padà ọlọ́run ó ta ìkó lọ. àmì jésù àmì. ẹ ṣe rere àmì jésù yóò dá fún wa àmì jésù jésù kristi olúwa wa. àmì àmì àmì lórúkọ jésù. ẹ sì lè wà láyé kaná nígbà tí a bá tún ṣe tán a tún wá fi àdúrà jagun. wọ́n ní olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní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 ẹni ọlọ́run bá a bùn kó bùn mí sàrà torí ọlọ́run sàrà torí ọlọ́run sàrà torí ọlọ́run sàrà torí ọlọ́run. ẹ pẹ̀lẹ́ màmá. ah o ṣé o ìyá ọmọ mi o ṣé o àdúrà rẹ gbà o ojú rò ní fọ́ o o ṣeun wá fẹ́ kórè áríbẹ̀ fún ọ o o ṣeun o ẹni ọlọ́run bá bùn kó bùn mí. ọlọ́run bá a bùn kó bùn mí sàrà torí ọlọ́run sàrà torí ọlọ́run sàrà torí ọlọ́run ẹni ọlọ́run bá a bùn kó bùn mí ẹni ọlọ́run bá a bùn kó bùn mí ẹni ọlọ́run bá a bùn kó bùn mí. ẹ ká sọ máa ẹ káàsán. yes ma. kí lẹ fẹ́. mi ì ra kankan ma ẹ̀yin náà mo wá rẹ. ṣé kò sí. kò sí kankan. kí mo lè ṣe fún yín. iṣẹ́ ni mo fẹ́ mọ́ a ẹ wo mi ní ìyá mi ò dẹ̀ ní bàbá mọ́. iṣẹ́ kí ni mo gbé kalẹ̀ tẹ́ fẹ́ bá mi ṣe gbogbo ohun tí mò ń tà náà ò jù báyìí lọ ohun tí mò ń ṣe lẹ rí yìí. ẹ wo mi ò mind anything mo lè bá yín rẹ́ ní ti mo lè bá yín fọkọ́ mo lè bá yín ṣe ní ti tẹ́ bá fẹ́ máa bá yín ṣe. ẹ lè kiri. mo lè kiri wá. ẹ sì ní gbọ́jà mi sá lọ. rárá mà o. àbẹ́ ń jalè. mi kì í jalè mà. ẹ tẹ́ bá ti ní ẹ lè manage pẹ̀lú mi gbogbo tí mo ní òjù báyìí náà lọ o so ẹ má fọkàn sówó oṣù o n tó bá ti wà nílẹ̀ náà lájọmọ́ kò sí wàhálà ẹ dìde ẹ dìde ojúlówó ní sànú ẹ ṣe mọ o gbogbo ènìyàn ló fẹ́ ọ̀rọ̀ ẹ máa bọ̀ ọ̀rọ̀ kò fẹ́ gbogbo ènìyàn. tó bá fọkọ́ ro máa lọlẹ̀ jù báyìí lọ pé ká bèrè láti ibà náà. láti bò mo fẹ́ wo lẹ́yìn ah, mo fẹ́ wo ni. ẹ ah, ni mo ní nǹkan mi eh, ó bá wù mí kí n wo mo fẹ́ wo. ẹni sùúrù ẹyin lè lè wo àmọ́ má lè wàjà. ẹ lè wo ah, ẹ lè wo ẹ lè wo ẹ lè wo ẹ lè wo. obìnrin tí ẹ sọ wípé ẹ rí lójú àlàyé nǹkan. bọ́sẹ̀ ó ti ṣàìsí ó ti kú. <laughs> ajé ajé ògbógbó nìsọ hmm. ajé òkè ń kú o ajé tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ ni. Hmm. Hmm. àbí bọ́sẹ̀ ò ń ṣèyàn lásán. bẹ́ẹ̀ ni o ajé ni ajé tẹ́lẹ̀dùmarè rán sí yín kó wá bá yín gbé ni. bọ́sẹ̀. <laughs> bọ́sẹ̀. Bọ́sẹ̀ ò ń ṣe èèyàn lásán ẹ̀yin ń fojú wò wípé èèyàn lásán ni rárá o ajé tí ń bá yín gbé ni tí ń bá yín sùn tí ń bá yín jí tí Elédùmarè rán sí yín láti wá ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni Bọ́sẹ̀ <laughs> ṣé nígbà tí Bọ́sẹ̀ kú kò fi nǹkan kan sílẹ̀ nínú ilé ọ̀dọ̀ yín kó tó di wípé nǹkan tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ sí. bọ́sẹ̀. bẹ́ẹ̀ ni. kò fi nǹkan kan sílẹ̀ ẹ ju àwọn aṣọ ẹ̀ àwọn tó ń lò gbà tó kó tó di pò ṣaláìsí ni kò fi nǹkan kan sílẹ̀. ẹ bá ronú sí dáadáa bíi owó nínú yàrá tí ọmọ yìí ń sùn. kò fi owó mi rò bí kò fowó sílẹ̀ yàtọ̀ sí àwọn owó rádaràda kan àwọn owó oníbàárà àwọn owó tó ní tẹ́tẹ́ náírà owó àfọ́jú kankan kó kó kó fowó kankan sílẹ̀. ẹ bẹ́ẹ̀ ni ajé tí bọ́sẹ̀ fi sílẹ̀ sínú ilé yín nìyẹn tó ń bá yín gbé tí gbogbo nǹkan fi ń dà tí gbogbo nǹkan fi ń dùn tẹ̀ ń ná tẹ̀ ń ṣe n tó fi sílẹ̀ nìyẹn o bó ní àwọn tẹ́tẹ́ náírà méje wà àwọn owó tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìbò náà wà bẹ́ẹ̀. Ah, ah, ah. àfi rí o àfi rí o. àníkìní ẹ̀ ń sọ ń tàná ẹ máa lọ sàní àní yín tán ẹ̀ ń sọ ẹ̀ ń sọ ń mo. sọyẹrì yes ma. sọyẹrì yes ma. ṣé ó dá ẹ lójú pé kò mú nǹkan kan mi mọ èrò rádaràda tó ti kà. lágbára Ọlọ́run lẹ́yìn gbogbo jagbajantis yẹn kó wa náà ni ẹ rọ sínú báàgì wọn mú nǹkan tó jẹ tinú ilé yìí mọ kó bọ́ta nu lé mi. wọ́n lé ẹ bọ́ta. nítorí ṣe ọdún mẹ́tò máa ẹ jọ torí ọ̀nà ah. ẹ má lè mi dànù ẹ mi mi ò ṣèyàn pé ṣé rí ṣé rí ọ̀rọ̀ yìí jẹ́ ìtìgọ̀gọ̀ ló dùn mí ju ẹ jẹ́ oṣù kan ẹjọ́ torí ọ̀nà so that kò ní kọ́ra mọ́ mi ni ó máa kọ́ra mọ́ mi ẹjọ́ tó mi ìdẹ lókùn tí mo fi sọ fún wa. ṣé bẹ́ẹ̀ mi ni mo sanwó agent èmi ni mo ní owó mi àti owó o àti agent mo bùn yín kúrò nù mi sẹ́ẹ̀rì yes ma sẹ́ẹ̀rì tún sọ bíbẹ̀ tí máa gbé ìgbà tí fún yín ẹ̀ sì kọlà ẹ̀jọ̀ gbọ̀dọ̀ sẹ́ẹ̀rì yes ma ti pẹ́ jù lọ ẹgbẹ́ kini ẹgbẹ́ ẹgbẹ́. àní mo ní ìdíṣẹ́ ìgò ni mo ní mo ní ìdíṣẹ́. ẹ wo ẹ lè díṣẹ́ bí ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde láàrin thirty minutes tó ti ń jalè. ẹ̀sọ́ bá mi bẹ̀ wọ́n ẹ̀díkẹ́ ẹ̀sọ́ tó yọ lọ mo ní ìdíṣẹ́ yìí. máa dánwó fọ́nà lára mi. wọ́n ti wá wọ́n ti wẹ́ fi mi lẹ́ jáde. ẹ ṣe ma ẹ ṣe kò ma ọlọ́wà bless yìí gbogbo ọ̀nà yẹn ló máa ṣe dédé mo dúpẹ́ lọ́wọ́ yẹn. dákẹ́ dákẹ́ dákẹ́ kó má dàbí pé mo dájú mi ò ń ṣèyàn burúkú. bẹ́ẹ̀ni. seventy naira owó òórùn owó olóòórùn owó ìdọ̀tí owó kókó lọ kárùn lọ owó tó nítumọ̀ mm. owó rádaràda tẹ́tẹ́ naira méje mm. tó torí ẹ̀ disgrace ara ẹ̀ ń bíbá ilá rẹ̀. ó má dàbí kòkàn lọ empty handed. ẹ kò. torí irun yín àmọ́ peter maro jọ́dé ìgbà ẹ̀kọ́ máa ń lè dájú. ẹ kò ẹ kò owó àlùmọ́ngèlì àwọn tí wọn rówó ni ah, láàrin ten minutes kéèyàn sì gba yìí nìkan kó tó ẹ wọ ẹ wá ẹ wá jàre ẹrúdù o èwo ti ẹ ní ẹ tí mò ń dọ̀bọ̀ yín gan orúdù o orúdù o go and collect am go go and collect am na na na na na na na owó ìṣẹ́ owó ìyàwó wa bí wá yé wa jí wa kó na na ẹ kó fúra yín ìní bá yín kó ẹ kó fúra yín ẹ kó wo kókú lọ kárùn lọ yín ẹ kó wo kókú lọ kárùn yọ yín ẹ kó ẹ kó ẹ kó ẹ kó ẹ kó ẹ ń bá ti róyún inú fúlàní yóò ti mọ̀ pé funfun ni yóò fi bí kó lè lọ ta kó lọ máa bà mí lórúkọ jẹ́ mi. tí wọ́n fi rán yín supermarket dẹ́bi lọ jí nǹkan wọn. ó lè tẹ́ẹ̀jì sábẹ́ brown. o lè ẹni tó bá dẹ̀ rí á ti rí yàn. ẹ̀sọ́ ẹ̀sọ́ tẹ́ẹ̀ bá rìn lẹ́yìn ìjọwọ́ ìjọwọ́ kọ́nà lára yín o ẹ má ní so ìjọwọ́ kọ́nà lára yín o ìjọwọ́ kọ́nà mọ́ yín la ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ìjọwọ́ kọ́nà lára yín o ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sẹ̀ o. má jẹ́ kégún ẹṣẹ́ yọ̀ ń bíbà ìmọ̀ o. ká má torí ra mọ́ o ká má pàdé mọ́ o ẹ̀sẹ̀ o. gbé wiri ẹ̀sẹ̀ o rubbish. ẹ ṣe o ẹ pẹ̀lẹ́ madam ẹ pẹ̀lẹ́ madam. kò gbé àjẹkùn mi. kó bá mi òkè yín òkè kó bá mi po <laughs> o lè gbé o lè gbà tútù tútù. bí o bá lówó tọ́jú owó ṣìkẹ́ owó kó o lè bẹ́ lọ. My darling. Baby. Ẹ kú gbádùn. Thank you. Ọkọ mi. Hmm? ojú pọ́n kókó má fọ́ ọ̀rọ̀ fímọ́ lakalaka sọ́mọ nù ìṣẹ́ tó bá ṣe ọmọ fógun ọdún hmm. ìyà tó bá jẹ ní fọ́nbọ̀ oṣù wọn ní tí ò bá pa ni ó máa padà sí lẹ́yìn ẹni ni o. bẹ́ẹ̀ni <laughs> òótọ́ ló sọ tí ìgbà bá gbani sọ́tún tó bá gbani sósì. Mhm tí ò bá gbani pa hmm. ó máa ń padà gbani ní. o <laughs> tún ọ̀rọ̀ ni. àwọn náà rí. Look at us today. I can't believe it. Kai. Ọlọ́run ọba ń bọ mi ò mi ò believe o. Sori, màá kàn máa kó wọlé màmá kó síta. Hmm. Màá máa wo àwọn yàrá yẹn lẹ́yọ kọ̀ọ̀kan pé ṣáwa la níbí. Àwa lọ́lọ́run ṣe yìí fún. Ah. Sori, tí bá yẹn wọlé tí mò ń jáde, àwọn memories past wa báyìí ló máa ń wá sí mind mi pé hmm. àwa láwa dẹni tó nírú nǹkan báyìí. gbogbo yẹn ti di àfihàn ti gan fi sọ kó tó padà wà mọ́ sórí ní báyìí dream mi lórí ẹ lórí ìgbéyàwó yìí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí actualize because first ọmọ ọ̀dọ̀ ọmọ àwọn ilé mi ò fẹ́ fún wàhálà rárá má ṣe wàhálà kankan. Ah, anything tẹ́yìn bá ní ìdẹ́ máa sọ èmi á máa ṣe kí ni mò ń ṣe. ẹ wàá máa ṣe àwọn jẹ́ ọmọ ọ̀dọ́ máa ṣe. bí a ní mi ò fọ́ ọmọ ọ̀dọ́ bébí mi ò fẹ́ o. ìmọ̀jọ ah, wú irọ́ mi ò fọ́ ọmọ ọ̀dọ́ má pa mi má kó bá mi má kó bá mi. Ah, ìwọ náà mọ̀ pé. ẹ̀ka ẹ̀ka sùn ṣé ilé lẹ́wọ̀ ẹ jọ ẹ mò ń bọ̀ lọ́dọ̀ yín sìn mo fẹ́ rí yín ẹ jọ ó ṣe pàtàkì ẹ jọ ẹ dúró dè o ẹ jọ ẹ máa tó dọ́dọ̀ yín mo ti wà nínú mọ́tò already ẹ ṣé ó dáa ẹ má retí mi. sùúrù ẹ ká sùn ẹ ká sàn ẹ ká sàn ẹ ra sà ẹ ra sà ẹ kújọ mẹ́ta ẹ jọ̀ọ́ sà fẹ̀yìntọ́lá ni mo béèrè sà. ẹ fẹ̀yìntọ́lá fẹ̀yìntọ́lá la béèrè. fẹ̀yìntọ́lá fẹ̀yìntọ́lá ah, níbí. bẹ́ẹ̀ni sà fẹ̀yìntọ́lá fẹ̀yìntọ́lá. ẹ lóòótọ́ fẹ̀yìntọ́lá gbé bí ìrìsì tó ti kúkú ti pẹ́. Ah! ẹ ah, jọ ṣe ní àdírẹ́sì ẹ. àdírẹ́sì fẹ̀yìntọ́lá. bẹ́ẹ̀ni mi ní kódà mi mọ bí ó kó lọ. ó yá ẹ jẹ́ ká máa lọ sílé àwọn òbí ẹ̀. èmi ò mọ àwọn òbí ẹ báwo lẹ ṣe máa lé ẹ̀mọ́lé ìyá àti bàbá ẹ̀ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ mú fún mi gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ só ẹ̀ mọ ibi tó ti jáde wá. èmi ni mo fún yín tòótọ́ ṣùgbọ́n a máa ń ṣàánú fún wọn ni. Ah, àánú kànú lẹ ṣe o àánú kọ́ lé léyò ìkàlẹ̀ ṣe ah, ìkàlẹ̀ ṣe àánú kọ́ lé léyò ìkàlẹ̀ ṣe ìkàlẹ̀ ṣe. Ah, ẹ ẹ dúró madam sóò di dandan kẹ́ ẹ rí ni. a ó di dandan eh, ó di dandan kí n rí mo gbọ́dọ̀ rí fẹ́yìn tọ́lá. ṣé kìí ṣe kó jalè sá. kó jalè kó jalè àmọ́ ṣe pàtàkì kí n rí ẹ jọ. ó di dandan kẹ́ ẹ rí. bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ rí. ẹ eh, ó dà màá sí lóore kan èmi sì ní nọ́mbà ọ̀rẹ́ boyfriend ẹ lọ́wọ́. Ah, eh. ọ̀rẹ́ boyfriend ẹ. ẹ eh, tó jẹ́ èèyàn tèmi eh, mo sì lè fún yín ní nọ́mbà ẹ. tàbá ti wá rí ọ̀rẹ́ boyfriend yẹn. ó ṣeé ṣe kẹrin kẹgẹ jẹ láti rí. ẹ ṣe ah, ojú òní tí ṣe o ẹ jẹ mọ nọ́mbà tí wọn fún yín ẹ jẹ fún nọ́mbà tí. ṣe máa fún yín ni mo bi tó ti jáde. ṣé bóun ló délé yìí. mo ń ṣàánú wọn ni ah. àánú ni. àánú kàánú lẹ ṣe o àánú kàánú lẹ ṣe. Darling. My love. Ẹ wo kí lẹ fẹ́ ṣe sí àwọn aṣọ tá a máa ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ dìjọ sí inú ilé. Èmi máa dànù àkókò ọ̀hún take space bẹ́ẹ̀ ni nà. Hmm. O lè dànù but kó tó dànù jẹ́ kí èmi wá wo one or two or three tí mo lè tí mo lè select. Mo Sunday tó ń tó ń drive mi a sì lè rẹ́yọ kan bí méjì ní mẹ́ta nínú ẹ̀ tóun lè wọ̀ ta lè kó fóun. ẹ̀yẹ́ ẹ má máa fún yàn ní nǹkan tí ò ní lè wò àwọn aṣọ yẹn ò dáa. náà wọn wọ́n sì bá yẹn àbá àṣírí kan àṣírí kan tàbí méjì kódà mo mọ̀ pé àṣì lọ máa a máa wá bó ṣe máa mú papọ̀ mọ́ra wọn ni one or two or three ṣì máa wà nínú ẹ̀ tó ń fún rẹ̀ léwu. ẹ fi ń pe Sunday máa rí nǹkan wọn bẹ́ẹ̀. àwọn ah, ah, máa rí nǹkan wọn. bí akẹ́wà bá select èmi máa dànù o torí bó tẹ̀ ṣe wà bẹ́ẹ̀ yẹn ó ń pìsè mi off. màá wá check ẹ̀ sí i. lórí ẹ̀yin náà ẹ láìkì kíní. wọ́n ní àìlámójú kúrò lọ́nà ẹ̀wù mi ni máa fi ń pọ̀ ẹ mójú kúrò nú ẹ kẹjá dànù. a máa dànù bọ̀dà ká dà díẹ̀ sára hmm, Sunday. <laughs> kóun náà ti ẹ̀rí nǹkan fi ṣara lóge kì í ṣe mi màá ṣe mí kì í ṣe agbára mi kì í ṣe títóbi mi ló ṣe dá mi sí o sáyé kì í ṣe mi màá ṣe mí lọmọ kékeré ṣe mi màá ṣe mí kì í ṣe agbára mi wà. Wow. Sunday. Sure. Mo wà kẹsà. Ẹ lásán. Báyọ̀ yóò ṣe Mo ti ṣe kiko kiko n kàn kí n Oh, okay, it's fine. Here. Àpò ló ní ìdáhùn aṣọ kan some time ago. Yes, sir. All right. Ẹ ṣe No, it's fine. Ẹ ṣe um, Do this five key for... Oh. When you're done, just, just drop the key and then have fun. Thank you. Yeah, later. Ẹ ṣe gan sir. I'm mú kí wà ń lé sir. Yeah. Yes, sir. wẹ́n tó wà lẹ́nu lẹ́kùn. all right sir. ọ̀ ń bọ̀ ọ̀ ń bọ̀. ẹ ká sọ ẹ rà mà. ẹ ká sọ ẹ ká sọ ẹ jọ ẹ Fẹ̀yìntọ́lá ni mo béèrè. Fẹ̀yìntọ́lá. bẹ́ẹ̀ ni. problem. kò sí mo fẹ́ rí wọn ni ah. ẹ jọ ẹ jẹ́ rí wọn. ẹ máa wọlé. ẹ ṣe. Hmm. ṣé kí n mú kí yeah please. all right sir. wo ẹni tó ń bèrè ẹni yẹn. ẹ káàsán èmi ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ah, ẹ̀yin lẹ ń bèrè mi. èmi ni èmi ni. àwọn ló ń bèrè mi. èmi ni èmi ni ẹ wo ẹ má bínú ọjọ́ mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín ẹ má bínú ọjọ́. ẹ jọ kí lè fẹ́. ẹ ṣe owó ìjọsí tí mo ní kẹ́yìn dànù tẹ́yìn wá ṣe ájò ajé tẹ́ fi owó yẹn ni mo wá wa ìjọ torí ọlọ́run ah. ẹ bá mi wọlé kẹ ẹ bá mi kó nǹkan ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe lérò ẹ jọ ẹ jọ. ṣé ṣé ẹ wà òkè ṣá. kí ni nǹkan tó ń ah, ṣe. mi ò wà òkè. ó mọ wúmà yìí. mi ò rántí. <laughs> wúmà tí mo sọ wípé wọ́n gbà mí fún ṣọ́mọdọ̀ tí mo ní wọ́n sàkíyàn dá how hours tó ní mo jí owó àwọn nínà tó ní mo jí seventeen àwọn ti gbàgbé. tó sunkún wálé lọ́jọ́ yẹn. yes ah, ẹ jọ kí lẹ fẹ́. ẹlẹ́mìí dáríjì. àníkẹ́ má bínú ọjọ́. èmi ò lè gbàgbé tó ń gbomi dé ah. lójú mi náà ó sì mọ́ sí wọn. ẹ tó fi dé tó fi ń sunkún lọ́jọ́. Ah, àwọn ni. ẹ má bínú. ẹ jọ kí lẹ fẹ́ kí lẹ wá. ẹ ṣe ẹ wo owó ìjọsí yẹn náà ló gbé mi débi nǹkan ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe lérò tẹ́tẹ́ náírà ìjọsí tèmi ní kẹ́ ẹ dànù tí mo ní pé kẹ́ ẹ lọ dànù pé owó ìranù owó àdánù ni o tẹ́yìn ń tẹ̀ lójú inú tẹ́yìn ṣe àjò ajé tẹ́ ẹ fẹ́ jí mm, tẹ́ ẹ fẹ́ kó sínú aṣọ tí mo fi níyà pé ẹ̀yìn ẹ̀yìn o tẹ́ ẹ máa lọlé ẹ wo mo fi ọlọ́run ọba bẹ̀ yín ẹ bá mi wọlé kẹ́ ẹ bá mi kó. ṣé ìyá wòlé ah. ó dà pé wòlé tí ń ṣe yín mọ̀kàn tó ń ṣe yín o ṣé wọn àgbẹ̀kọ̀ tó máa ń sọ fún mi kébì lọ fún látọ̀dún mọ̀kàn tẹ́ ṣe fún mi ẹ wá ní kébì lọ èmi àwọn tọ́jú ah. sẹ́wọ́ntì náà èmi ò kúṣẹ̀ máa tọ́jú sẹ́wọ́ntì láti gbà yẹn máa tọ́jú ẹ̀ nìsín ó ní yín burú. máa fún yín five million. ṣé ègbò obìnrin sá. ẹ wo ẹ jẹ́ kí n pa ojú ẹ̀dẹ̀ ká kúkú ṣe ní ten million màá fún yín ten million ẹ bá mi wọlé ká ẹ bá mi kó tẹ́tẹ́ naira. yẹn jáde. ẹ jọ ẹ bí sori ẹ jọ gbogbo rẹgbẹrẹgbẹ tẹ n sọ yìí kò bẹ mi o èmi ò lówó kọkọ lọ́wọ́ mọ́ o èmi ti lọ́wọ́ àti ẹ wọ ẹjọ́ tó lọ́wọ́. àti kẹ́ ẹ má bínú mo fi títóbi ọlọ́ọ̀bá mo máa fi bẹ̀yìn àti ẹ bá mi kó tẹ́ ah. náírà méje ni ẹ jọ. ṣé ṣé ìyàwó rẹ ẹ bẹ mi ò kọ́kọ́ ẹ wò mo ti ná. Ah, mo gbẹ ibo la ah. nà sí. ẹ gbà mí nà àbí kí ló gbélé tí mo fi gun ọ̀kadà lọ́jọ́ tí mo fẹ́ lọ ṣe interview. yes àti fi gun ọ̀kadà kẹ́kẹ́ get out. ẹ wọ ọ̀rọ̀ otí ẹ wà rújúmọ ọ̀kadà lẹ fi gun. ọ̀rẹ́ ah, ah, ah, okay by now mo rí pé ẹkùn ti wà ń bẹ̀rẹ̀ náà. ṣíṣì tí mo fi lè débẹ̀ mi ò ní mo ti rò pé màá rí chẹ́ńjì lọ́wọ́ madam ni àwọn gbogbo nǹkan tóun náà ṣàjáde fún mi ó ti rí díẹ̀ ṣàwọ̀ gbogbo nǹkan tó ṣàjáde bíi seventy naira ni. gbàgbé ló ń ṣe léyìí fún náà èmi àti jùwà lánàá nìyà ó ṣe sọ yẹn fún mi. Ah, mi fẹ́ máa kó ṣòro mi báyìí ní gbogbo ìgbà. ìṣòro tiẹ̀ kò kó bá mi ṣé tó bá kó bá mi àṣẹkùn pọ̀ jù kò dé wá sówó lọ́wọ́ mi láàárọ̀ yìí ó mọ̀ pé mo lo ìsinmi lánàá ó yẹ kó ti sọ yẹn fún mi lánàá tẹ́lẹ̀ three thousand naira ló wà lọ́wọ́ mi báyìí ṣé wàá manage one thousand naira. manage kẹ ah, kódà a ṣe ju bó ṣe rò lọ agbèmí lágbèmí bọ̀ máa tún jẹun bẹ̀ tí n bá fi lé èkó. E ọmọlẹ́mọ̀ọ́ tó ń ṣe yìí ó yẹ kó ti sọ fún mi látàná. àbínú àbínú yorùbá ẹ lè dá náà ni. bọ̀ tí wàṣọ wo ló wọ̀ yìí hmm? tí wàṣọ wo ló yìí. aṣọ tí mo ní náà ni. kó o lè wọṣọ lọ síbẹ̀ yẹn náà. kí ló dé. mo kọ́ ni ìrínisí nìṣe ni lọ́jọ́ àwọn yorùbá tó máa ń tẹ́ dáwà ṣe ìrìn la ṣe ń kó ni aṣọ yóò bí písìbí tó ń lọ yẹn. Ah, nígbà tí mi ilẹ̀ ní mi yé nǹkan tí bá ní náà ni máa wọ̀ náà. nọ nọ nọ nọ nọ èmi máa wọ nísìn máa fún aṣọ mi kó o lè lọ síbẹ̀ yẹn ṣú eléyìí náà kọ́ mo tiẹ̀ mo rí pọ́líṣì gan ṣe mo fashion mi. a máa ṣe gbogbo yẹn sí. ok ẹ má tún yẹn. jẹ́ wọlé kí n kó yẹn jáde. o ṣe ṣe máa níṣẹ́ tó size mi ṣáà. máa size rẹ. Mr. Ọlámikọ Ọláonípẹ̀kun. yes ma'am. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ wá fún interview yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ ló kọ́ but ẹ mọ̀ pé kò sí bí èrò ṣe lè pọ̀ ní ìdánwò tó èèyàn kan náà ló máa gbégbá rókè a dẹ̀ ti take time wa a check ẹ̀ a dẹ̀ ti pick the best person that did very well okay. a dẹ̀ realize pé èèyàn kan ló ṣe dáadáa Thank you so much. Thank you very much. Um, uh, <laughs> thank you. Thank you congratulations. ṣègùn ọ̀rẹ́ mi ṣègùn mo appreciate. i'm happy for you i'm happy for you. inú mi dùn ah! inú mi dùn tí wọ́n bá gan ṣe nínú mi èèyàn ní kọsẹ̀ sórí ah, mi tí ẹ mọ̀ bí mo ṣe lè dúpẹ́ oore tó ṣe fún mi torí tí mo bá ní kí n máa dúpẹ́ ilé aṣọ ilé amọ̀. o ní láti dúpẹ́ lọ́wọ́ mi tí mi bá ṣe fún ta ló fẹ́ ṣe fún. Ah! a friend need is a friend indeed ó yẹ kó mọ̀ yẹn i'm just happy for you. Appreciate it. aṣọ mi ń kọ́ ọmọ pé mi ò ní púpọ̀ ìwọ ló ẹni tí yóò bá aláṣọ kó pé mọ́ àwọn. wọ́n insinuate ni ọ̀fọ́ ah, ni àjọ wo ọ̀rẹ́ mi. má gbàgbé o mi ò lè gbàgbé. as in this call for celebration. o ah, we oh, celebrate am happy for you. lọ́ba ya ìkíni explain situation. <laughs> Eh, ẹ ló ló wọ́n ti bẹ̀. junction bí tẹ́ bá ti gbé ọ̀kadà yẹn gbogbo ni kẹ́ mú mi dé. kí ló ń ṣe yín nígbàwo sígbàwo kí n mú yín lọ junction tí mo ti gan kadà lọ. five million. ó dà pé ẹ wà òkè. five million. àwọn àṣẹlẹ́bí àwọn àṣẹlẹ́bí ẹ̀jọ̀ torí ọlọ́run kẹ́kẹ́ kó sì lọ. àǹtí fẹ̀yìntọ́lá ni. àǹtí fẹ̀yìntọ́lá ni ẹ má bínú ẹ mú mọ̀ pé nú ló ṣì bí yẹn ṣá ẹwọ ẹwọ tọ́lọ́ ọmọ mi lára ẹjọ nítorí ọlọ́mọ bẹ́ẹ̀ ẹ bọ́ta mi bẹ́ẹ̀ adébíyẹ olú ọwọ́ kọ̀ọ̀kan máa ní kí ló ṣẹlẹ̀ kọ́kọ́ ayé mi ti bàjẹ́ àbẹ̀wò gbà mí lọ́wọ́ lọ́wọ́ wúwa yìí ṣẹlẹ̀ ràn mí lọ́wọ́ ní ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ yẹn kọ́kọ́ mi ṣe ń lọ tó bá padà bá rí bíbáyìí ilé máa ga jù lóye bọ́tà ẹ jọ. àti fẹ́yìn tán ọlọ́run. bá mi jẹ̀bi mọ́ máa pariwo lélẹ́ yìí lóyò má kọ́ ẹ bọ́dà jẹ ẹ ah abẹ́rẹ́ ìrìwà lọ́sùn òlélẹ̀ ah lọ́tọ̀ ọdún wo sọ́dún wo ẹ wọlé bíbẹ̀ ẹ seventeen naira seventeen naira ṣe é pọ́n pọ́ ẹ̀mí lẹ́kún tẹbi tẹbi yẹyẹ tẹmi tẹtẹtẹtẹ disgrace tẹmi ẹ wá wọlé bíbẹ bẹẹ sọfún tìǹda kúnlẹ náà gbá fún yín ayé yìí má bàjẹ́ ni. ó ṣì wá ń ta o. ayé yìí má bàjẹ́ ni. dọ̀gá ni wọ́n ti kówó ẹ̀ pamọ́ ah, nígbà ọ̀gá fi bíi ten thousand síbẹ̀ ní tí ẹ bá ten thousand báwo ni gbogbo wa ṣe dùn lónìí ẹ̀yìn ọ̀gá rẹ̀ ti ta kí wọ́n ti dá ní ìsìn jásìkò sí iná fún mi láàrin ilé yìí. bàbá gbà máa dúró dè wá báyìí. tó bá ti pẹ́ tẹ̀ wọ́n máa lọ. traffic tààrí mbẹ̀ yẹn ló fa àdìgbò ìfúnná yẹ ká ti súnmọ́ bẹ̀ àdébẹ̀ very soon ṣùgbọ́n ó ṣàwà òkè. for what? ṣé mo mọ̀ yín rí ni mo mọ̀ yín rí náà mo mọ̀ yín rí ṣé mo mọ̀ rí nígbà àwọn èèyàn for what? gbòòsùwájú ẹ̀ mọ́ lọ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ lọ ibi táyé yóò ti bàjẹ́ lẹ́dẹ̀ yìí. èso ṣe ń gidi ni o. báyìí ṣọ́ ṣọ́ wà ó kè sá kí ni problem tó nínú. n sí òkè madam wọn tó dùn o. n sí òkè ní mo ṣe fẹ ọlọ́pàá ní ìbàdàn. n kì í gbẹ owó ọ̀dà lọ́sẹ̀ tútù owó mi dà. Tutu, tá ló lẹ tútù janet lórúkọ mi. kó ṣe tútù lórúkọ ẹ̀ náà kí ni problem tó ní ná. báyìí ah, jẹ́ kó rí ẹ pé mo sọ̀rọ̀ ẹ lórí. ẹ kúrò mi báyìí ẹ kúrò jọ. jẹ́ jẹ́ wọ́n àárẹ̀ ẹkùn kan dáhùn àtẹ̀gùn mọ́ lọ tútù owó mi dà o. my friend my friend my friend jẹ́ kó rí ẹ pé kí ló ṣe é náà ọ̀dà òtútù òtútù owó mi dà. mi ò ah. mi ò jẹ́ lọ́wọ́ sọ̀kẹ́ kúrò wájú mi janet lórúkọ mi báwo ti jẹ́ tútù. máyì ti ya ah. wèrè ó ti padà ya wèrè. èmi ya wèrè ó ti ya wèrè náà. lórí mílíọ̀nù mílíọ̀nù eh? mílíọ̀nù mílíọ̀nù kí ló ń bọ̀ mílíọ̀nù mílíọ̀nù ní. Million tó gbé dà. my friend my friend dúró dúró dúró ní sùúrù so o ní mílíọ̀nù lọ́wọ́ bó ṣe wà yìí. Ah, èmi ò ní mílíọ̀nù lọ. o ṣọ́ pé wọ́n ní mílíọ̀nù tọ́lẹ̀. èmi ò ní mílíọ̀nù lọ. wàhálà wọlé mo ní ọlọ́pàá bí ọ̀rẹ́ mi ní àdúgbò yìí jẹ́ kí n pè é. Ah. ẹ wo ẹ jẹ́ kí wọ́n pọlọ́pàá kí wọ́n pe sọ́jà bí ẹ ṣe máa ń rẹ̀yàn jẹnu. gbẹnu sọ́run gbẹnu sọ̀rọ̀ dpo ẹ̀fẹ̀ àmójúmọ̀ náà ìjọba lẹ́yìn rẹ wa jẹ àmọ́ mo fọ ogójì ọlọ́run mo fọ ogójì ọlọ́run ìwọ ẹ kíkì kíkì kíkì kíkì lẹ kíkì lẹ kíkì máa sí ní lẹ́jàre. ní sùúrù máa ẹ ní ìdí. ẹni góòtù ọlọ́run ní ìdúró síbi ọ̀rọ̀ lọ bàbá sún mi bàbá sún mi kíkì wèrè kíkì máa sí ní jàre. ẹ̀ló ẹ̀ló kí ni ẹ̀ló wèrè wo ọ̀hún alẹ́ mẹ́mi ọlọ́run ọ̀dà nìṣó nìṣó nìní máa bọ̀ báyìí à. Can you imagine? Nonsense. oyin lájọ sàn ẹ̀rọ sàn ọmọ lọ́sàn. ẹ wá lọ sàn pàtẹ́kẹ̀. báwo lè ṣe ta. ẹ kú iṣẹ́ mẹ́ta fifty naira ni. ẹ sọ ọ́ lẹ́ẹ̀jẹ̀ kí n wọ́jọ́ tàbí fifty naira wá. mẹ́ta fifty naira. bẹ́ẹ̀ni. kò gba mẹ́rin. rárá kò gba. ẹ ẹ ṣó dùn. ó dùn gan. ẹ ó dùn gan. ó dùn ọsàn lóyin ni. ọ̀nà yẹn ló mú ẹ sáà wá ká wo náà bẹ́rà o ẹ gé dáadáa o gékúgé lẹ́ ń gé o èèyàn ló fẹ́ mú kèsì ẹranko. ọ̀sán yẹn kan o. Ah, ó dùn sẹ́ ọ̀sán olóyin ni. iyọ̀ ọ̀sán olóyin ni ń yọ̀ mo pè é. Ah, ẹgbẹ́ ìjọ owó. Ah, ẹ máa lọ ẹ ní dúró sagbon tí n bá múlẹ̀ lẹ́yìn. ẹbí o bàbá ti mú ti máa sọ sínú páànù yẹn kẹmọ rò bóyá láwọn olólùwà rẹ olú ẹni bẹ́ẹ̀ sanwó àfihàn lówó yẹn wà dúró tí ń fi mú tán one two three four five. ẹ bàbá dúró kí n fi mú tán o ó ṣàgbó property ẹ lọ pamọ́ tó kù pamọ́ tó kù ṣé bí ọ̀sẹ̀ ń ṣe gbìn ṣé ni máa fẹ́ẹ́ ká ti gbà pé èmi náà mo fẹ́ tẹ̀sí yín wò sí ẹ̀yin ló dùn báyìí. Ah, ọsàn mò ń tà kò ń ṣara mi mò ń tà. ọsàn mò ń tà kì í tara mi mò ń tà. ẹ ẹ ṣe kí a sọ̀rọ̀ pé mò ń kiri lọ ni. bí o bá lówó tọ́jú owó ṣìkẹ́ owó kówó lè bẹ́ lọ́dẹ̀ ni. Ẹlẹ́dùmarè má jẹ́ kí ilé mi kò jẹ́ ọ̀rọ̀. Um, àwọn aṣọ tí mo kó fún ẹ tí mo ní kó máa kó lọ àwọn dà. ó náà ni mò ń fọ ẹgbẹ́ kí n lè rí nǹkan wọlé àwọn lásà. ṣòkòtò yẹn dà. ṣòkòtò òun sà àti ilé sà. oh good. òun ní sà. o oh, rówó náà. ọ̀gá sí kò sí. kò sí nǹkan kan. o oh, rówó náà. ọ̀gá mo rówó. Oh, ibi ẹ̀dá wọ́n dà. kí ni wọ́n nù tó kú dà ọ̀gá mo ti fi mu ọsàn sa. kí ló mú ọsàn ọsàn bẹ́ẹ̀ sà. ọmọ ló sọnù rà. Ah, àfitẹ ọ̀gá ó ti lọ báyìí sà. ọ̀nà bí. bẹ́ẹ̀ sà. mo mọ̀. Ah! ọ̀gá. báyìí ló gbà mí. bẹ́ẹ̀ sọ ọ̀gá. Ah, ilé mi ta mi bá mi máa dàgbà kí n tẹ̀lé ọ̀gá. Àkọ́bí ṣó ni ọmọ ọlọ́sàn ìwọ̀n ni. kí ni kí n fi ṣe. Ah, ẹ ṣe ẹ ṣe wá ọlọ́sàn ògbó ẹ mọ ni. kí ni ẹ máa mú un. wá eh, wá já jẹ́ bẹ́ẹ̀ wẹ́. bí o bá lówó tọ́jú owó ṣìkẹ́ owó kọ́ lè pẹ́ lọ́dẹ ni. Elédùmarè má má jẹ́ kí rẹ̀ mi fò mí dáhùn. ajé ògúngún ló sọ onísọ̀bòjì àṣé <laughs> ẹkún tí mo sun lọ́jọ́ sí ìwọ ajé gbọ́ ó wá padà fi mi ṣe bùgbé <laughs> òótọ́ ni pé. Pe tẹkùn bá pẹ́ títí dọjọ́ alẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ajé. orí mi pé tèmi níre. bóyá lèmi orí mi ajé wá filẹ̀ ṣe tèmi níre. orí mi orí mi pé tèmi níre. ajé àgbẹ̀ olókùn àlùkò lọ́sà. kò gbé. ajé ògúngún ló sọ onísọ̀bòjì. ṣé sí ìwé <laughs> tó lọ mọ́. he's here to stay with us forever. Ah, ah you should sing ajé ògúngúlù sọ ajé ajé filé wá ṣe bùgbé ó jẹ́ ká lè fi rap sí rap wà lẹ́nu mi níbo you know mm. ajé filé wá ṣe bùgbé ẹ lọ jàre ah, mo ti dé <laughs> ah, thank you God ah. o ní láti rí bí mo ṣe lé ọmọ ọlọ́sàn ó máa rò pé wọ́n yá wèrè rí mi tó <laughs>